إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا <clears throat> وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد إليني حديث إليك عن الدنيا وقفتها nínú ìwé two hundred golden hadiths from the messenger of Allah by Abdulmalik Mujahid ti ilé Darussalam ti orílẹ̀-èdè Saudi Arabia gbé jáde àdéhìsí náà lọ wípé báyìí pé òjíṣẹ́ ọlọ́run tí kíá tọ́lọ́ ọlọ́run bẹ́ fún sọ wípé salasatun la yukallimuhumullahu yawmal qiyamah wala yuzakkihim <clears throat> wala yanzuru ilayhim. ولهم عذاب أليم شيخ زاني وملك كذاب وعائل مستكبر حديثنا لكسي ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم sheikhun zani wa malikun kadabun wa ailun mustakbirun imam muslim náà ni a ti lè rí hadith ali imam muslim sọ yìí muslim amárádé tó ń bẹ ìtumọ̀ rẹ̀ ní bọ̀rọ̀ gidi òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ pé salasatun àwọn mẹ́ta kan ń bẹ la yukallimuhumullahu Allahu Ta'ala kò ní bá wọn sọ̀rọ̀ yawmal qiyamati ní ọjọ́ ìgbéǹde wala yuzakkihim kò ní fọ̀ wọ́n mọ́ wala yanzuru ilayhim kò ní wò wọ́n walahum adhabun alim yóò máa jẹ́ tiwọn ìyà ẹlẹ́ta ìlérò sheikhun zani àgbàlagbà tó jẹ́ onízìnà wà mẹ́lìkún ọba tó jẹ́ òpùrọ̀ wà á ìlùm mustakbiron àti olóṣì tó jẹ́ onígbèrágà àdéhùn náà lẹ́ẹ̀kan sí sàlásàtún àwọn mẹ́ta kan bẹ̀ yẹn ni pé àwọn ìran èèyàn mẹ́ta kan bẹ̀ la Allahu ta'ala ẹlẹ́dàá wa kò ní bá wọn sọ̀rọ̀ kankan níjọ́ gbìndà alkiyama wàlá yuzakihim kò ní fọ̀ wọ́n mọ́ wàlá yanzuru ilayhim kò ní wò wọ́n wàlá hum adabun alim yóò máa bẹ fún wọn ẹyẹ ẹlẹ́tà ìlérò ẹni àkọ́kọ́ ni sheikhun zani ipá nàbí lẹ́ni àkọ́kọ́ òun mímú kan fi sí lè yé o sheikhun zani àgbàlagbà onízìnà wà كذاب أبا ọba òpùrọ́ wà علينا تجوني mustakbirun aláìní tó jó ní gbéraga. hadith yìí àwọn ẹ̀kọ́ pọ̀ ń bẹ tá a lè kọ́ nígbà tí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tó sọ pé sàlẹ́sàtún àwọn èèyàn mẹ́ta kan ń bẹ àwọn mẹ́ta yìí kì ṣe pé sàlẹ́sàtún ashkhos kì í àwọn èèyàn pàtó mẹ́ta kan kì í ṣe pé bóyá bóyá lágbájá tàmàdùn àti lájíkòkò rárá ṣùgbọ́n tó gbà lérò wallahu ta'ala alam òun ni asnafun falafatu asnafin àwọn ìran mẹ́ta nínú àwọn ẹ̀dá ọmọnìyàn alábì ń sọ nínú àdéhùn náà pé la yukallimuhumullahu yawmal qiyamah ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ níjọ́ gbèǹdé kí ni ìtumọ̀ kọ́lọ́hùn ní bá wọn sọ̀rọ̀ wallahu ta'ala alam ọlọ́run ní onímọ̀ jùlọ ìtumọ̀ rẹ̀ ni pé annahu yaani annahu ta'ala la yukallimuhumullahu taklima wida ọlọ́run ọba àlekí ó lẹ́wọ̀n ní bá wọn sọ̀rọ̀ àánú kankan níjọ́ gbẹ̀lẹ̀ ẹ̀rí alkalam máa ẹ̀kọ́ tá a àdìsí ni pé nínú sifatula nú àwọn ìròyìn ọlọ́run ọ̀kan nú ìròyìn ni alikalam òun ni ọ̀rọ̀ sísọ òun lọ̀rọ̀ sísọ òun lọ̀rọ̀ sísọ Allahu ta'ala ọba alikiola yatakallamu matasha'a wa kaifasha ó máa ń sọ̀rọ̀ nígbà tó bá wù àti bó ti wù ó máa ń sọ̀rọ̀ nígbà tó wù àti bó ṣe kíni bó ṣe wù tá Qur'an ọlọ́run sọ ní suratul Maida sura four aya one hundred and sixty four sura ẹlẹ́ẹ̀kẹrin aya ẹlẹ́ẹ̀karùn-ún ní ọgọ́jọ ń bẹ̀ kí lọ́lọ́run sọ ń bẹ̀ ní wa kallama Allahu Musa taklima wa kallama Allahu ta'ala bá Musa sọ̀rọ̀ taklima níbà sọ̀rọ̀ nígbàtí ọlọ́run sọ fún ànábíwá Muhammad ó ní inna awhayna ilayka ìyẹn ní àyà 163 onídájájú àwa la ránṣẹ́ sí rẹ̀ ànábì kama awhayna ila Nuhin ẹbà ṣe ránṣẹ́ sí ànábì Nuhu wa nabiyyin àti àwọn ànábì ọlọ́run min ba'di lẹ́yìn Nuhu wa awhayna ila Ibrahim aránṣẹ́ sí Ibrahim wa Ismail àti Ismail wa Ishaq àti Ishaq wa àti Ya'qub wal asbat àtàwọn ìrànlẹ́yìn wọ̀nyí ni àwọn àrọ́mọdọ́mọ àwọn anábì tá a sọ yìí wà á yìn sà ẹni tẹ́fì mọ́ anábì Yakubu ń bímọ ọkùnrin méjìlá gbogbo àwọn méjèèjìlá náà làwọn anábì ni wọ́n jẹ́ anábì ọlọ́run bá náà bọ́ọ̀lù bàbá bí àwọn afáàṣì ṣàlàyé ẹ̀ fún wa tẹ́ bá rántí ní anábì wa yìn sà ní àwọn àrọ́mọdọ́mọ anábì Yakubu ni òun wá ní ìdílé Yahud anábì wa Musa náà ara àwọn àrọ́mọdọ́mọ anábì wa Yakubu ni ẹ̀rí dáhùdù náà òun tún bí suleiman gbogbo wọn pátá wá látara ta ni látara anábì yaakub lọ́fin ní wa asbá tàtàrà ọlọ́mọdọ́mọ wa wà ìsà àti ìsà tẹ́bàjẹ̀ rí ismail náà nínú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ lànàbí wa muhammad sallallahu alaihi wa alihi wasallam ó kàn jẹ́ pé àwọn àrọ́mọdọ́mọ ismail ànábì ọlọ́run ò pọ̀ <clears throat> nínú wọn ṣùgbọ́n lọ́wọ́n torí ó máa tó ń ṣe ẹni tó wá fi ṣe orí wọn ní ànábìwá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àlàyé yẹn gbà ní ìta bá ń ṣàlàyé ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run àmàmú yẹn wá torí àsìkò wà Ìsá àti ànábì Ìsá wà Ayuba àti Ayub wà Yunus àti Yunus wà Haruna wà Suleiman àti ànábì Haruna àti Suleiman wà àtẹ̀yìn Dáhùdà Zabura àti fún ànábì wà Dáhùdù ní Zabura ọlọ́run ni wà Rusulen àti àwọn òjíṣẹ́ kan kọ́díkọ́ sọ́sìnáhù màálíkà tá a ti dárúkọ wọn fún wọn ní ṣáájú àti sọ díẹ̀ fún wọn nípa ìtàn wọn wàrúsùlẹ́n àlékà mi kọ́bìlì ṣáájú wàrúsùlẹ́n àtàwọn òjíṣẹ́ kan lamnaxosu màálíkà àdárúkọ wọn fún ọ àdárúkọ wọn fún ọ àsọtán wọn rárá wákàlámàlọ́hù Mùsá tàkìlìmà ṣùgbọ́n lọ́ọ̀mà ọlọ́mbà so aya yìí ó jẹ́ ká mọ̀ ó ṣe isbat ó fi rinlẹ̀ wípé ọlọ́run ọba máa ń sọ̀rọ̀ so ọlọ́run bá Musa sọ̀rọ̀ tabawo gan nínú suratu Taha nínú alukur'an nígbà tí anabi wa Musa tó ń padà bọ̀ alẹ́ isalam láti ìlú midian <clears throat> tó ń lọ síbo tó ń padà lọ sí ìlú misra hmm? tó ń padà lọ sí ìlú misra ẹ̀rí pé ọlọ́run ọba àlékè ọlá pé nígbà tó rí kíni nígbà tó rí ìmọ́lẹ̀ kan lọ́ọ̀kan ó ìmọ́lẹ̀ tó wá sọ fún àwọn èèyàn rẹ̀ pé nkófò ẹ dúró dè mí hmm? twenty aya nine ogun aya ẹlẹ́ẹ̀kẹsàn-án náà ti bẹ̀rẹ̀ ni wàhálà ta ka hadithu Musa ìjọ ti dé wàá bọ ìròyìn anábì Musa bí ìdọ̀rọ̀ àná rọ̀ nígbà kan fàkọ́lá ilẹ̀ àhàlì sọ fún àwọn èèyàn rẹ̀ ìyàwó àtọmọ nkófò ẹ inni anastu nara èmi rí iná kan lọ́ọ̀kan làálì àti ikùn nínú ha bí kọ́bàsìn bóyá èmi yóò mú ògùn náà kan wá fún yín níbẹ̀ àwọn ajìdú alànàárì húdà tàbí kí n sì rí ìtọ́sọ́nà kan nídìí náà fàlámà táha ọlọ́run nígbà tó débi iná náà núhùn di mùsà àpépè mùsà ọlọ́run wa ìnì dájúdájú ana rọ́bùkì rọ́bùkì àti àwọn pé kìí màláìkà ló ń bá sọ̀rọ̀ ni kò sọ pé rán mi ìní ana rọ́bùkì màláìkà ò lè pẹ́lẹ́ èmi ni olúwa fàkùlà nàálẹ́k bọ́ bàtà méjèèjì sílẹ̀ àdìlẹ̀ mú kọ́ da sí tó wa ń bẹ ní àfonífojì mímá ti ń jẹ́ tó wà á ní tàrùtùkà ẹ̀rí ọlọ́run ló ń sọ̀rọ̀ yẹn kì í ṣe màláíkà kò sọ pé ọlọ́run ọba ìtàrọ̀kà lọ wà á ní tàrùtùkà wà á ní ìtàrùtùkà dájúdájú èmi ti ṣàọ́ àti pé mo ṣàọ́ lẹ́ṣà fàstàmẹ́ lima yóò ha tó náà fi sí ohun kan ni táwọn fi hàn án ìnáni ànàlọ́ ń kò sọ pé mi lòjíṣẹ́ olúwa inni anna Allah èmi ọlọ́run la ilaha illa anna kò sí ẹnìkan tíjọsìn tọ́ sí lódodo àyàfi èmi náà fa àbúdẹni torí náà máa jọ́sìn fún mi wà á kí ni sọláàtà máa gbẹ̀rún dúró lè dékèrè fún ìrántí èmi ọlọ́run ọba hmm? dìde níta fẹ́ fàyọ̀ ni pé wàkàlánàlọ́hù Mùsá tẹ̀kìmọ́lọ́ Mùsá sọ̀rọ̀ anábìwá Muhammad náà nígbà tó gun òkè sánmà lọ nígbà mi'raj isra nìrìn òru tánàbí rìn láti boni láti mẹ́kà lọ sí ìlú ilu ìlú jerusalem láti masjidul haram masalasi àbọ̀wọ̀ ti mẹ́kà ilẹ̀ àkùsọ̀ lọ sí mọ́ṣáláṣí òrèrè torí pé òun ló jìnnà jù ń gbà náà mọ́ṣáláṣí ètò wà ní jerusalem tábàwọn onú suratul isra sura seventeen ayé alákọ̀ọ́kọ́ mbẹ́ ọlọ́ni subhana alladhi asra bi abidihi layla min al-masjid al-haram ila al-masjid al-aqsa sura seventeen aya one hmm? ọlọ́ni mímọ́ ni fún ẹni tó jẹ́ kí ẹrúsìn rẹ̀ rìn lóru láti mọ́ṣáláṣí àbọ̀wọ̀ náà lọ sí mọ́ṣáláṣí tí ó jìnnà réré torí pé Jerusalem jìnnà ń jọ́nà alladhi barakna hawlahu èyí tó ṣe pé a fi ìbùkún sí àyíká rẹ̀ lè nùrí yahoo min ayatina láti lè fi hàn án min ayati nínú àwọn àmì wa láti hanabi lè hànábì innahu was daji basir dájúdájú Allahu ta'ala yi òun ni asami olugbo olùgbọ́ al-basir olùrírì hm? gbata nígbà táwọn àbí débẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ wá gun sánmà lọ yẹn là ń pè ní mẹ́rọ̀jù ọlọ́run bá bá ànábì sọ̀rọ̀ lókè ẹ́ nígbà Hmm? amdeitu faridọ́tì wàkọ̀ fáftù ànàrídàdì hmm? ẹ̀rí èyí tó jẹ́ mo ti ṣe ní fúfúyẹ́ fún àwọn ẹrú sìn mi ìgbé tí mo sọ pé jẹ́ ọ̀ràn yẹn ọ̀ràn yẹn náà ni ó jẹ́ ṣùgbọ́n mo ṣe fúfúyẹ́ ẹ máa kírun márùn-ún láyé ṣùgbọ́n déédéé àádọ́ta ni ó máa jẹ́ lọ́dọ̀ tèmi ọlọ́run ó bá sọ̀rọ̀ hmm? àná ọlọ́run ọba alekeola ó sì tún sọ̀rọ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kan máwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan wá ní tabawo ní suratul Máídà sura five hmm? kàmá lọ́wọ́ dáadáa nígbà tọ́lọ́run sọ fún ànábì wa tọ́lọ́run ó bá Ìsá ọmọ Màríámà yóò bá sọ̀rọ̀ nípa kíni nípa àwọn èèyàn tó pè lọ́lọ́run hmm? nípa àwọn èèyàn tó pè lọ́lọ́run hmm? tàbáwo nù sura five aya one hundred and sixty wẹ́d kọ́lá lọ́hu ya Ìsá ibùnà Màríámà anta qulta linnasi ittakhiduni ìlà hainimindu nílá ọlọ́run gbàtí ọlọ́run bá wípé ya Ìsá rẹ̀ Ìsá búnna Maryam ọmọ Maryam a anta qulta linnas sí wọ́n ló sọ fún àwọn ènìyàn ittakhiduni ẹmú èmi wa ummiya àti ìyá mi ìlà haini olúwa méjì ní ọlọ́run méjì mindu nílá yàtọ̀ sí Allah ẹ̀rí Ìsá lọ́lọ́run bá sọ̀rọ̀ níjọ́ gbìndín tó ń bíhùn Isa ọmọ Mariam wà fèsì pé kọ́lá sọ ha anaka mímọ́ ni fún rẹ ọlọ́run máa yá kúnú lé kò tọ́ sí mi ana akúlà máa lẹ́yìn sálé ibi hakin kí n sọ tí èsì ẹ̀tọ́ fún mi láti sọ nǹkan tó kọlùtù hó fakọ́dé àìlèm tó ta tí n bá sọrú ẹ̀ ò ti mà tààlà mo máa fi nafsi o máa ti bẹnu ọkàn mi ò wálá àìlà fi nafsi kà máa ti bẹnu ọkàn tẹ̀ mi ò máa innaka anta allamul ghuyub dájúdájú ìwọ ni olùmọ̀ al yóò àwọn ìkọ̀kọ̀ ọlọ́run ọba àlekè yóò bá sọrọ sọ̀rọ̀ inú ọ̀rọ̀ tọ́lọ́run ó tún sọ oríṣiríṣi ọrọ lọ́lọ́run máa ń sọ gẹ́bí tá à ń ṣàlàyé tá a sọ pé kò ní bá wọn mẹ́ta ìsọ ni àánú irú tí èyí ṣe àánú ni àánú ìmí ń bẹ tó tàkìlímù tàbíkìtì wà ìhánàtì ìbá sọ̀rọ̀ èyí tí ó jẹ́ ti ìdójútì àti yẹpẹrẹ gẹ́gẹ́ tí ó bá àwọn aráàánú náà sọ tábà lọ wo nu súra ẹlẹ́ẹ̀kẹta lé ogún hmm, súra ẹlẹ́ẹ̀kẹlógún pé ẹlẹ́ẹ̀kẹta lélógún súra twenty three aya one hundred and eight Suratul Mu'minun nìyẹn hmm, ọlọ́run bá lè kí ọlá sọ fún àwọn aráàánú náà lọ́lọ́run ó wí fún wọn qala ikhsa'u iqsa'u subhanallah ọlọ́run làwọn bẹ̀rù iqsa'u ẹ tẹ̀rì fi hà sínú nánà wala tukallimuni ẹ má bà mí sọ nǹkankan wala tukallimuni ẹ má bà mí sọ nǹkankan. ilé ìṣẹ̀lẹ̀ nígbà tí àwọn ará anú náà hmm, kí wọ́n ní rabbana ghalabat alayna shiqwatuna shiqwatuna wàkúnná qauman dallin olúwa orí àwọn burú ni orí ibú wa àwọn gọ́lábàt àlẹ́yìn ṣèkọ̀wátúnà ló borí àwọn lẹ́gbẹ́ orí ibú wọn ló pọ̀ jọjọ borí wọn wàkúnná qauman dallin àwọn sì jẹ́ ìran kan àbí ìjọ àwọn èèyàn kan tó jẹ́ ìjọ tó ti sọnù rọ̀bánà olúwa wa ákùnà mìíràn yọ wá nù náà wọ́n sọ bí ọlọ́run ṣàánú wa mọ̀jà àwọ̀ náà ìgbà wọn kúrò náà fa iná òde náà fa iná rọ́ọ̀lì mù táwọn bá tún wá ṣe rí padà síbi tọ́lọ̀ ń ṣe léwà tó ní káwọn mọ̀ ṣe táwọn bá tún wá padà síbẹ̀ lẹ́yìn tó ti yọ àwọn náà nígbà náà àwọn ó jẹ́ kínní rọ́ọ̀lì mù alábòsí ọlọ́run ìkùsà òfin à ọlọ́run sọ ìkùsà òfin ẹ̀ sínú náà yẹn wọ́n lè dojú tí ìyẹyẹ ni

láàyò tó ṣèrò ọlọ́run ò ní fọ̀ wọ́n mà ẹ̀rí nílé ayé àlọ́ àwa náà máa ń ṣe dá máa fọ̀ mọ́ oríṣiríṣi ló wà tábà wọnú suratul um, shamsi wa shamsi wa duhaha wal qamari idha tala àríkọ́lọ́ ni qad aflaha man zakkaha wa qad khaba man dassaha qad aflaha ó ti jèrè ó ṣàṣeyọrí ó ṣàṣeyege man zakaha ẹni tó bá fọ ẹ̀mí ara rẹ̀ mọ́ wákọ̀dé kọ́ọ̀bà ó sì ti ṣòfò ọlọ́mọjà ṣòfò man dasaa tí ó fọ ẹ̀mí ara rẹ̀ mọ́ tó jẹ́ pé ó dọ̀tí hada tazkiyatu nufus tazkiyatu nufusi fi dunia ṣàpọ̀lọ̀ sọ pé wà máa tasha'una illa an yasha Allahu rabbul alamin gbogbo ń tẹ́ ń fẹ́ òní bọ́ọ̀sì àfikọ́lọ̀ ọba yẹn tẹ̀ bẹ́ẹ̀ èyí ló fi fa tó jẹ́ pé mùsùlùmí gbogbogbà là á mọ ní bùkátà sọ́dọ̀ ọlọ́run Suratul Fatiha ihdina siratal mustaqim gbogbogbà là á mọ abẹ́ lọ́run kó àwọn ìgbésẹ̀ wa máa bá ní jẹ́ ó máa bọ́ sí déédéé jẹ́ ó máa bá mu hmm? gbogbo àwọn èròǹgbà wa èyí tá a bá fẹ́ ṣe máa tọ́ ọkàn wa sọ́nà tá a bá ń ṣe jẹ́ ó máa bọ́ sí ṣàánú wa. Hmm? tẹ̀síkíyàtò nùfúsì fil akhira ọlọ́run ni ó fọ ọkàn wa mọ́ náà níjọ́ gbẹ̀ǹdẹ̀ tẹ́ bá rántí nínú um, suratul A'raf sura ẹlẹ́ẹ̀kejì nínú Qur'an aya forty three ń bẹ̀ aya ẹlẹ́kẹtàlélógójì allahu ta'ala ó sọ fún wa pé wà ní záàna fi sùdúrì mẹ́ngìlín hmm? a ó fà á yọ máa fi sùdúrì ìntì ń bẹ nínú ìgbáyà àwọn mẹ́ngìlín mẹ́ngìlín nínú inú níbí ni nínú ni ní ìbìtà hmm. àwọn wo ni ó torí kálukú wà lìjẹ́nà walladina amanu wa amilu solihati la nukallifu la nukallifu nafsan illa wusaha ulaika ashabul janna ẹ̀rí àwọn onígbàgbọ́ òdodo àyà 42 ni mò ń kà yẹn o ẹ̀rí àwọn onígbàgbọ́ òdodo wa amilu solihati wọ́n ṣiṣẹ́ ẹ̀rí la yukallifu nafsan illa wusaha a ò ní di ẹrù kankan lé ẹ̀mí kan lórí ju tó lágbára tó sì àwọn wọ̀nyí asahabu aljanna èrò aljanna ni wọ́n ma aljanna ni wọ́n hum fiha khalidun níbẹ̀ ni wọ́n ṣe gbére sí kò wá sí bá a ṣe jẹ́ mùmíní tó láyé gbùngbùngbùn máa bẹ láàrin ara wa ẹlòmíì ọwọ́ pé kejì òun àwọn jọ lọ lékè àwọn jọ há kúránì ni àwọn jẹ kẹ́kọ̀ọ́ ni àmọ́ ńgbà tí wọ́n fẹ́ jẹ lèmọ́mù ni wọ́n fi jẹ́ ṣètò òun wá gbé sílẹ̀ nǹkan ọ̀ṣẹ́wájú òun ṣèbí mi ni wọ́n há kúránì ṣáájú ẹ̀ nígbà táwa ń lékè kódà àfáà sọ pé mi ni kí n tún ọ̀dọ̀ mi ló ti mọ̀rọ̀ já ó ṣe wájú ní ọ́fíìsì ṣẹ̀tàn gbé wá sẹ́mi àti oríṣiríṣi bẹ́ẹ̀ ẹ́ bóyá wọ́n jọ ń du obìnrin tí bá ní wọ́n ń du ó ń wu ó ń wù òun náà ẹni ló bọ́ sí lọ́wọ́ kò bọ́ sọ́wọ́ tóun tàbí wọ́n jọ ń du ọkùnrin àfáà èmi nífẹ̀ẹ́ yẹn nífẹ̀ẹ́ wá bọ́ sọ́wọ́ síta tóun kò bọ́ sọ́wọ́ òun náà máa ró àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ nínú àwọn nǹkan lé ayé òun àyòdòyòdò ayé bẹ́ẹ̀ inú mi bí nílé wà kẹ́nìmọ́ nílé wà nú ọkàn ní ó dúró sí àfi máa rẹ́rìn síra wa ọlọ́run ní gbogbo orú nǹkan báyìí kó tó dípa àwọn àlùjànnà ibà nàbí náà ṣe sọ nígbà tá a bá kọjá sọ́rat ọlọ́jà kọjá gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí lámùlẹ̀ bá bí ìṣẹ́jú àwọn kan kọjá bẹ̀ gẹ́gẹ́ bí mọ̀nàmọ́ná lámùlẹ̀ bá yẹn òun tún ju ó tún yára ju mọ̀nàmọ́ná lọ tọ́ba débi kan láàrin ibi tá a para sọ́rat parí sí kìí ṣe inú wọ́n ń pè bẹ̀ ní kọ́ńtọ́rọ̀ àwọn afáṣẹ́ àlàyé láti inú súnmọ́ ànábì sallallahu alaihi wasallam ìdí ilé kálukú wọn wàá fa gbogbo àwọn nǹkan tá à ń sọ iyọ kú lẹ́mìí kálukú síra wọn á wàá àlìjánà lẹ́ni tí ò ní sínú níbi nìkan tán má ìyàwó méjì mẹ́ta mẹ́rin tí ń bẹ lọ́dọ̀ ọkọ hmm? bẹ́ẹ̀ ṣe ń rẹ́rìn tí ráyà àwọn kọ̀ọ̀kan sì máa ń wà nú ẹ̀mí náà ọmọ tiẹ̀ aa ni wọ́n máa ní skul ọmọ tiẹ̀ cc ni kí ọmọ tiẹ̀ náà fèlè àmọ́ òun wò pé ó ṣe jẹ́ aa ni tiẹ̀ àwọn ọmọ yín lọ yunifásitì àwọn ọmọ tiẹ̀ distinction wọ́n ní tiẹ̀ ní tútù àwọn ọmọ yẹn lọ lẹ́kọ́ àwọn ọmọ tiẹ̀ ọdún mẹ́ta ni wọ́n fi há koran ọmọ tiẹ̀ láàrin oṣù mẹ́fà ọtí há koran ọtún ṣe mọ́rọ́jà oṣù mẹ́fà ó ṣe jẹ́ pé ọmọ tiẹ̀ òun ni wọ́n tún yàn fáwọn àpò àti bí ẹgbẹ́ tí báwọn ọmọ tiẹ̀ ṣùgbọ́n kí ni òun lè máa fa gbogbo kíní ni wọ́n yà bóyá ń jọ kan rí ọkọ ẹ̀ ń sọ ẹ̀kọ́kùnrin náà gbàmí ìyàn máa ah mo fẹ́ràn mo fẹ́ràn ìyá kí ni ó níwà báyìí àmọ́ wọ́n ti ẹbí kó máa ṣe báyìí gbogbo oró nǹkan ẹ̀ ń yọ pátápátá tájìrì mi ta ti alẹ́ àná àrò àwọn akérèdùmọ̀dù ń sàn nísàlẹ̀ rẹ̀ àwọn ọ̀rọ̀ tó wà ń pa nǹkan tí wọ́n ra sọ yẹn ṣùgbọ́n ibi ká fẹ́ lónìí ìyẹn ni pé àfọ̀mọ́ ọlọ́run ó ṣàfọ̀mọ́ ẹ̀mí wa pátápátá kò ní sí gbóngbóngbóng kan fún ẹnikẹ́ni náà gbàlùjẹ́ náà á ríra wa lẹ́ni tó fẹ́ràn ara wa tinútinú tọkàntọkàn ni. olùpẹ̀fẹ́ àdìtì ànábì yẹn wá ń sọ pé láàyò kálí mú lẹ́yà ọlámẹ́lẹ́ kíyámà náà kò ní bá wọn sọ̀rọ̀ àti ṣàlàyé yẹn ọ̀rọ̀ àánú wàlá yìí kéhìn kò ní fọ̀ wọn níjọ́ gbẹ̀ǹdẹ̀ kò ní fọ̀ wọn torí pé náà jẹ́ ní mímọ́ ń zòrò ilé ní wò wọn. ayé torí pé ànádọ́ ọlọ́wọ́n bá máa ń wó yẹn gẹ́gẹ́ bí kàlámù náà gan gẹ́gẹ́ bá ṣe sọ nọ́dọ̀rù wíwò tọ́lọ́wọ́n ọba ìkan wà tó jẹ́ pé ti arm gbogbogbò gẹ́gẹ́ bọ́lọ́ ṣe ń wo gbogbo wa lẹ́ẹ̀kan náà pátápátá kò sẹ́nìkan tó kú lábẹ́ ìríran ọlọ́run bàṣírò ni olùrí ni ó ń rí gbogbo nǹkan kì í ṣèyàn nìkan fún àpẹẹrẹ tí èèyàn bá kówó kalẹ̀ èèyàn tó ní one one thousand naira tó láàrin owó méjì síra wọn kí ní ń bẹ láàrin méjì yẹn àárí gbogbo ẹ̀ lọ́lọ́run bá ń wò kedere àwa gan bá ṣe dénú wá ń sìn bàbá tiẹ̀ lọ lo x-ray tàbá lo scan kò rí gan kedere báwọn gbogbo ẹ̀ lọ́lọ́run bá ń wò àti inú wa àtẹ̀dọ́ wa àti fún wa àti gbogbo nǹkan lọ́lọ́run rí inú igi kíní rìn lọ́nu igi gbogbo ẹ̀ lọ́lọ́run wò lẹ́ẹ̀kan náà ọ́n òun sọ pé ọlọ́run ọba al-khabiru ni inda ilmu bi bawatin al-umur gbogbo tó pamọ́ pátánù kan tá a máa sọ gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ bá rí mọ̀lẹ́nìkan kì í mú yún gbinú kára ń kì í ṣe tọ́lọ́hún ẹnìkan fẹ́ mọ fín ìdí kókó ò lè rí gbogbo ẹ̀ lọ́lọ́hún mọ̀ hmm? ọlọ́wọ́ bá máa rí gbogbo ẹ̀ pátá lẹ́ẹ̀kan náà lè kọ́ sùn sí wa ìyẹn pé kọ́lọ́wọ́ bó máa wo àwọn èèyàn kan tàbí àwọn ẹ̀dá kan lẹ́ẹ̀kan náà láì pẹ̀lú bó tó ń rí gbogbo nǹkan hmm? ẹ̀rí bẹ́ẹ̀ náà ni kàlámù gan ẹ̀rí pé ọlọ́wọ́ bá alékíọ́lá sọ fún ànábì Mùsá alayhi salatu wassalam عليه السلام وعد تاني وعد نبي هارون عليه السلام إنه سورة الطه عليك بعد يلوم وبعتاك عليك سورة 19 بعد يلوم عن سورة 20 استغفر الله بعد يلوم وبعنا فرعون لو صدى فرعون من إذهب إلى فرعون إنه طغى قبل جوانه ونزع جبرك ونشطات نشطنا سورة سورة 20 آية 24 الله إذهب إلى فرعون إنه طغى lọ bá firaun torí pé kíni torí ó ti kọjá àlà tọba léèyàn kọjá àlà yẹn kó ṣàgbére hídàbí ilá firaun iná tọ́gá kọ́lá rọ́bí ṣọ́ lè sọ́dírí musa wa ń sọ̀rọ̀ pé rọ́bí ṣọ́ lè sọ́dírí ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي يرون أخي اشدد به أزري títí títí ó ṣàbẹ̀rẹ̀ lọ́rọ̀ kan torí àsìkò pé ọlọ́run ọba ó fi kún lọ́wọ́

sọlọ́run ń bá ń gbà tọ́lọ́run wa ń bá sọ̀rọ̀ ọ́ àti tani àti ìdáhàbà hm, ọ́ látàkọ́ọ̀fà ẹ méjèèjì látàkọ́ọ̀fà àyà tó tọ́ 20 kọ́ọ̀lá látàkọ́ọ̀fà ẹ má sì bẹ̀rù ẹ̀yin méjèèjì rẹ̀ àwọn méjì yẹn ló ń bá sọ̀rọ̀ ń bẹ̀ èmi ń bẹ pẹ̀lú wà àárọ̀ lẹ́ni tó ń rí so ìyẹn jẹ́ ti khos ọlọ́run ọba ṣe àwọn méjèèjì ládàáyanrí ó bá wọn sọ̀rọ̀ mẹ́ẹ̀ ó tún wá lóun gbọ́ wọn ládàáyanrí àwọn méjèèjì yẹn ó lóun tún ṣe kí ni òun tún ń rí wọn ní àdáyanrí tí ọlọ́run ọba ń wò wọ́n yẹn ní ti specific hmm? then general general view specific view méjèèjì ló ń bẹ fọlọ́n ọlọ́run rí gbogbo nǹkan lẹ́ẹ̀kan náà ó sì tún rí wọn náà lọ́tọ̀ọ̀tọ̀ láàyè wọn ọlọ́run lè bá gbogbo wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà tá a gbọ́ ó tún lè mú ṣá ẹ ṣá kó tún bá wọn kan sọ̀rọ̀ kọ́lọ́n kò ṣàánú wa ọlọ́run kò ṣàánú wa torí náà ọlọ́run bá ní wàlà ẹ̀ ń ilé yìí kí kọ́lọ́run ò ní rí wọn ìtumọ̀ ẹni pé kò ní wò pẹ̀lú àánú ìjọ àbí yóò tún wá máa bẹ fún wọn ọba àbọ̀nà alim ìyálẹ́ta ẹlẹ́rọ ọlọ́nkó làwọn àmì ìyálẹ́ta ẹlẹ́rọ ṣéèkún zani àgbàlagbà tó ń ṣe zina káwá ni wọ́n ń pè ní ṣéèkù nù tíra táwọn akínlé kanú ẹ̀ mr omabadi dòrósùn lọ́gọ́tìlá lọ́bí àgbàtàǹkà nígbà tí wọ́n dé fáìn ṣéèkù fún wa ń bẹ̀ wọ́n ní ṣéèkù wọ́n lẹ́ bálagọ́ sí pín náà sánà ẹni tó bá ti pé ọmọ ọgọ́ta ọdún sixty years méjì define ẹnu òwe tàbí péde lárúbá yẹn ni mr omobadi hmm? àwọn tó bá lọ lé kí wọ́n ti mọ̀ àwọn tí wọ́n fi máa ń kọ́ lárúbá ni tí wọ́n náà sì dá wọ́n tó wá ní ajus arúgbó lóbìnrin wọ́n lé obìnrin tó bá ti pé kí ni sabarin nasana tó bá ti pé seventy ọ̀rọ̀ wọn náà ò ní fẹ́ẹ̀ jìnnà sódòdò. So yóò súnmọ́ dòdò torí pé anábì wa muhammad sallallahu alayhi wa sallam hadith ti imam bukhari inú kitabu rikok anábì ní a'darallahu ila rajulin amhalahu hatta balago sittina sanna ọlọ́run ọba ti jàre ẹnìkan ọkùnrin kan tó jẹ́ pé amhalahu ọlọ́run ọba lọ lára kò gbẹ̀mí ẹ̀ hatta balago sittina sanna títí tó fi pé ọmọ ọgọ́ta ọdún tó fi pé sixty years old. Hmm? a'adharallahu ila if you reach if you can become sixty years old then the Allah is free you cannot blame Allah it is enough for you to have repented it is enough for you to have sought for forgiveness from your Lord so ó láti lè ronú kúwàdà ẹ bá ń ọdún number hadith number six thousand four hundred and nineteen inshallah ta'ala ọ̀yẹ́ kalẹ́ rí bẹ́ẹ̀ tẹ́bá lọ́wọ́ tó náà ṣéèkù záàni àgbàlagbà tó ń ṣe zina àwọn àfáà tí wọ́n ṣàlàyé fún wa wọ́n ní kí nìdí tó jẹ́ pé ànábì ò sọ pé ọ̀dọ́ tó ń ṣe zina tó sọ pé ṣéèkù záàni àgbàlagbà ìdí ni pé wọ́n ń wò ó pé nígbà tí fi máa pé àwọn ọdún yẹn eegun àti máa ṣe zina náà ti agbára rẹ̀ agbára àti ṣe zina náà ti ń ojú kòkòrò pa afẹ́ súnmọ́ obìnrin òun náà ti ń dín kù kú wà agbára pé ká súnmọ́ obìnrin ti ń dín kù ẹlòmíì tó jẹ́ pé tó bá mú obìnrin yóò rò pé katapila ló kọlù òun ni ìgbà tí ó bá fi máa darúgbó lọ tó bá jẹ́ tó jẹ́ pé ara ẹ̀ sì lé ni yóò mọ̀ pé bàbá ẹ̀ sì gbẹ́gbìyànjú ẹ̀ sì kan sí ìmọ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀ obìnrin máa gbin lábẹ́ rẹ̀ ni kódà ńgbà míì tó wáyé pé ìyàwó kan ló ní obìnrin kan ló ní ìyàwó ńgbà míì ẹ̀rí ẹ̀rí pé àwọn obìnrin wọn máa ń ṣe àwọn kinní kan kọ́lọ́run ṣàánú gbogbo wa kò foríjì wọn kò foríjì àwọn náà wọ́n bá ti rí i pé lẹ́ẹ̀ṣú báyìí lórí tí ó ti rọra fi rọ́ọ̀bù ra gbogbo ojú tí ó máa dán so kí ló ṣẹlẹ̀ wọn tí ó fẹ́ tí ó fi rẹ̀ báyìí gbogbo ara òun ní ń wò òun látàárọ̀ orí ní ń fọ́ mi ọkùnrin sì ní bùkátà sì ní wàá sáré lọ ra paracetamol yóò kó lé lọ́nà tó bá ní kún ló báyìí ó kàn dálẹ̀ ní kòun òdí ẹ̀wọ̀n tí lè yẹn mọ́ tó lórí wo pé ọkùnrin yìí tó bá gbá yàn mú gbogbo egungun ara èèyàn ní gbogbo bóòtù ni ó tú kílẹ̀ tó mọ́ lómìnirin méjì máa ṣe bẹ́ẹ̀ irú ọkùnrin yẹn náà yẹ kó ṣàkíyèsí tó bá ti ṣàkíyèsí tó kẹ́fìn irú nǹkan bá ó bẹ́ẹ̀ lọ́hùn kó sì ń rọrùn fún ọ jíjẹ mímu nínú àti lílò lọ́ọ́ fẹ́yàwó kejì nù ó lẹ́ pé tòun ti ní ṣe ń rọ á máa sọ pé orí ń fọ̀wọ́n ara ń dùn yìí kìí ṣe pé kó wá fẹ́ẹ́ fẹ́ àwọn kejì náà kó má fẹ́ sí yóò jowú o tó rà dààmú obìnrin ni àwọn yorùbá ń méde tí wọn wọn ní òrìṣà jẹ́ ń pé méjì omi ò dénú ọlọ́run ni wọ́n pè lóríṣà ń bẹ̀ yẹn tí wọ́n pè ní òrìṣà òkè pèlẹ́ pé kò bá múnú èdè ṣẹ̀rí àti wákàmọ́pọ̀ ọlọ́run lóríṣà o tẹ̀lé pé tí wọ́n tú òrìṣà sí ni ẹni tí òrìṣà dá òrìṣà wọn dá àrùn kò bá mu ní ṣẹ̀rí islam ṣùgbọ́n ọlọ́run <clears throat> ó bá mu torí pé àwọn afáṣọ́làyé nígbà tí wọ́n ṣe istisol ìyẹn pé wọ́n wá di kí ní jọ lọ́m wọ́n ní ẹni tó ní ọ̀hún lórí ẹ̀dá rẹ̀ tó bá sọ pé má ṣe tó bá ṣe yóò hùn ọ̀hún ọlọ́run lọ́hùn lórí wa wọ́n ní èèyàn bá mu nígbà istisol òun làwọn afáàlẹ̀ yorùbá ẹ̀rí pé ọlọ́run ẹ̀rí pé wọ́n yé pé ní ọlọ́run torí pé wọ́n máa ń bẹ̀rù pé sọ́run nìkan ló ní tí ò láyé ni hmm, ọlọ́hùn ẹni tó ní ọ̀hún ìyẹn wọlé àròkọ mi ta alif tú aláàfíjú èèyàn nìkan náà lọ nílẹ̀ yorùbá ó sì bá a mú gan onomatopoeia ó fara jọ ìyẹn ni pé ká fi ohùn pé túmọ̀ ọ̀rọ̀ jáde gbígbà kan tí ẹnìkan náà àwọn ọ̀jọ̀gbọ́n nàìjíríà méde ìbò ní immunity ó ní immunity ni fáwọn aláṣẹ tí wọ́n ní wọ́n ní immunity those in political office wọ́n ní immunity ẹ̀rí nǹkan wà àmùtì ànílému ṣerú aláhùn ọláhùn aláhùn aláhùn ọlọ́hùn ẹ̀wà lọ́ọ̀tà aláhùn ṣùgbọ́n tí mo kà fẹ́ fàyọ̀ ni pé wọ́n ṣe istifsọ́ọ̀lù rẹ̀ ìdí tí mo fi gba elédùmarè tàbí olódùmarè tí mo fi gba wọlé nìyẹn edùmarè odùmarè tí mo fi gba ni pé olódù ọmọ àrè ọlọ́run yìí sọ ọmọ ẹnìkankan àrè lẹ́ni tó ṣe pé ó wá láti àmọ́ bí tó ti wá ó kàn wọ̀lú ni àlejò tó àmọ́ bí tó ti wá ṣùgbọ́n a mọ̀ pé ibì kan ni ó ti wá àkànmọ́ bẹ̀ nínú ń pè ní àárẹ̀ ìdí nìyẹn tó jẹ́ pé olódùmarè wọlé ká mọ̀ pé ọlọ́run lé olódùmarè tàbí ká pè ní elédùmarè lórí ẹ̀ka èdè táwa bá ń sọ elédùmarè olódùmarè tàbí edùmarè odùmarè jẹ́ káwọn èèyàn máa ń kọ́ odùmarè jẹ́ gbájú <laughs> mọ̀pẹ́ ọlọ́run lé elédùmarè mọ̀pẹ́ ní odùmarè kò wọlé nínú ṣẹ̀ríà ṣùgbọ́n ọlọ́run wọlé wallahu ta'ala alam ìdí yẹn dápá kan náà àbá ńlẹ̀ yorùbá ní aláwọ̀ aláwọ̀ ni wọ́n sàmọ̀ sọ́n gbogbo wa ṣùgbọ́n kọ́ lọ́wọ́ sẹ́sàn wa wallahu ta'ala alam ọlọ́run nìkan ló ní ìmọ̀ jùlọ. أعذر الله إلى رجل أمهله الله حتى بلغ ستين سنة نبي صلى ọlọ́run ti jàre nípa pọ́gọ́tọ̀ nítorí náà irú ẹni tí mò ń sọ lọ lẹ́ẹ̀kan yẹn kò níyàwó kejì kò ní mẹ́ta mo máa lọ tu gbogbo bó tu ṣùgbọ́n yóò ló máa nǹkan tó ń ṣe Ah, àmọ́ mo ti gbọ́ rí mo sì ti rí rí ah, jẹ́ kí n sọ pé mo torí ọkọ ló sọ eh, mo gbọ́ lẹ́nu àwọn èkó obìnrin míì máa pè ọkọ ẹ̀ kọ́dọ̀ obìnrin míì béèrè lọ́wọ́ àfàpẹ́jọ ṣé kò ṣe àrámù ká gbọ́ ọkọ wa nímọ̀ràn fẹ́ mi kí ló dé pa òun ni sàhánàlá <laughs> obìnrin ń ọkọ ní mi àmọ́ tó ń ti kó pé o yóò jọ̀wọ́ kọkùnrin yẹn máa sọ pé bí wọn ló ní fẹ́mi mo dẹ̀ á fẹ́mi tí wọ́n dẹ̀ gbógun tì ní àà ah, ah, àdámọ̀ tí wọn nù ò ní bínú nítorí ẹ̀ ọgbọ́n náà ló fi máa mú ọ̀nà ẹ̀rẹ̀ ẹ̀rọ ló fi máa mú kọ́lọ̀ kọ́kọ́ gbogbo wa máa ṣe kọ́lọ̀ kọ́kọ́ wa máa ṣe nítorí ìjọba àsìkò ṣá ṣẹ́kùn záàní ṣẹ́kù záàní ṣẹ́kùn záàní náà tún wà mọ́ni ọ̀tún nù ṣẹ́kùn záàní àgbàlagbà tó jẹ́ onízìnà wọ́n ní ìdí nìyẹn wọ́n torí àti ẹ̀ máa dàgbà tó tún ń ṣe zìnà tó wá jó ní ṣe zìnà ó ti róbìnrin dé yóò balẹ̀ ó wá di eṣinṣin tẹ́ pé gbogbo ẹ̀mí bíbalẹ̀ ni pé kò sí ìgbẹ́ kan tí wọ́n gbé kalẹ̀ tí eṣin ò ní balẹ̀ eṣin ẹni sọ pé ìgbẹ́ ilé ti tóun bórí lè yóò balẹ̀ bórí tọ̀hún yóò balẹ̀ ó di eṣinṣin ìfọ́ ọba gbogbo mi ni gbogbo obìnrin tó bá ti ohun tí wọ́n ń sọ ni pé ó fi hàn pé ẹ̀ṣẹ̀ zìnà yẹn ti gbogbo sára ẹni yẹn ó ti bá sábà rẹ̀ yẹn pé ó ti dún nímọ̀ ẹ̀ ó ti di ìṣe rẹ̀ ó ti dẹ̀jẹ̀ ìdí nìyẹn tó jẹ́ pé ọlọ́run ọba lékè ọlá kò ní bá sọ̀rọ̀ àánú ń jọ gbìndì kò ní fọ̀ ọmọ kò sì ní síjú àánú wò níjọ́ náà nígbà tí yẹn bá dàgbà tó tún ṣe zina hmm, ìdí inú ìdí táwọn afáà tún sọ ó rí pé irú ẹni yẹn ẹni tá máa fẹjọ́ sùn ni òun gan lákòójú ẹjọ́ ẹnìkan bóyá ń ṣe zina òun náà lọ fẹjọ́ sùn taláfẹjọ́ òun sùn òun náà làgbà alé irú ìlú wa bí wọ́n máa ń pè lọ́pọ̀n ẹni tó bá dàgbà jù ń bì kan òun ni ọpọ̀n hmm? òun lọ́pọ̀n òun náà ẹni tó jágbà alé òun làgbà alé òun náà lálẹ́ fẹjọ́ sùn òun ni baálé òun ni mọ́gàjì àwa gbọ́ pé mọ́gàjì àwọn ìyàwó àwọn ọmọ inú ilé wọ́n bá ba mọ́gàjì tó tún kan tọ́ọ̀sì jáde ń bẹ̀ lóru hmm? wọ́n bá bá lé ń bẹ̀ wọ́n bá gbà á lé àbí wọ́n ní wọ́n na ẹnìkan níbi kan bí àkówájú àgbáálé tí wọ́n ta láwọn alọ́fẹ́jọ́ àgbáálé sùn wọ́n ní ìdí nìyẹn ẹni kejì malikun ọba tó jẹ́ òpùrọ̀ níbi ọba yẹn yóò máa aṣáájú tó jẹ́ president alága kanṣu subhanallah a jẹ́ pé ogun ìta àwọn ń sọ yìí gbogbo pé àwọn olórí wa wọn ò ṣe dáadáa tó bá díjọ́ gbéǹde tí ó ṣẹlẹ̀ sí wọn nìyẹn tí wọ́n ń purọ́ tàn wá jẹ tí wọ́n ń tàn wá tí wọ́n ń jàǹbá wa hmm? tó bá díjọ́ gbéǹde ọlọ́run ọba òní bá wọn sọ̀rọ̀ àánú kan kò ní fọ wọn kò sì ní ṣíjú àánú wò wọn yóò máa bẹ fún ẹ̀yẹ lẹ́tẹ̀ẹ́lẹ́ o àwọn afáàní kí ló dé nítorí pé ẹni tó wà nípò aṣáájú ipò olórí kò ní bùkátà sí rọ torí pò gangan làwọn èèyàn ń bẹ̀rù kí ló wá dé tí tó ń purọ́ tó bá sọ òdodo fún wọn ta ní òmù ẹ̀ kí ló wá dàbà tí ń purọ́ tó bá sọ òdodo wọn ò ní mú sí òun gan ló lè mú ẹni tó bá purọ́ torí pé abẹ́ rẹ̀ làwọn ológun wà abẹ́ rẹ̀ làwọn ọlọ́pàá wà abẹ́ làwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wà gbogbo nǹkan adára òun ló ní tó bá ní ẹmu wọn lọ mú ń tàn ni tó bá ní ẹfílẹ̀ wọn wọn ò kí ni wàá ń purọ́ fún a jẹ́ pé irọ́ yẹn ti dẹ̀jẹ́ rẹ̀ nìyẹn a jẹ́ pé irọ́ yẹn ti dìṣe ẹ̀ ó ti bá sábà rẹ̀ ó ti dún mímọ́ rẹ̀ nìyẹn ó ti rò pọ̀ mẹ́jẹ irú ẹni yẹn ti di òpùrọ́ gangan tí wọ́n bá lọ dépò àṣẹ ti tún ipò òdodo nìyẹn tí o fẹ́ purọ́ fáwọn èèyàn ta ni ò mọ̀ tó bá sòdodo ẹ̀yin aráàlú ẹ wá o báyìí lẹ́yìn tá a fẹ́ ṣe ní òkò ṣùgbọ́n kó wá máa tàn wọ́n ah, títí yìí tó kọjá ládùúgbò yìí ó wá síbẹ̀ àwọn èèyàn ní ọ̀gá títí yìí ò dá nǹkan náà ah, lóṣù tí ń bọ̀ wọ́n wà bẹ̀rẹ̀ ṣe ń bẹ̀ ó sì mọ̀ pé rọ́ọ̀lọ́ ń pa kí ló dé tó sọ fún wọn pé kò tí ì sí títí yìí nínú ètò ìṣúná owó tọdún yìí màá ní káwọn akọ̀wé mi kọ sílẹ̀ tó bá di ètò ìṣúná ọdún tí ń bọ̀ a ó máa wò ó kẹ́yìn náà máa bẹ́ẹ̀ lọ́n kó jẹ́ kó ráàyè dùn nínú ètò ìṣúná yẹn kó sẹ́ni tí ó mọ̀ títí tẹ́ ń bá lọ yẹ parí ẹ̀ sí à ah, ǹdí òjá parí rẹ̀ ni wípé àjálù kan tó ṣẹlẹ̀ níbi báyìí owó tá a ná ń bẹ̀ kò jẹ́ kó lè parí ṣàlàyé fún wọn pé à ṣé kí ni à ní tí ò jẹ́ ká parí ẹ̀ ni pé ọ̀nà bẹ̀yìn afẹ́ gbẹ ni òjò tó ń rọ̀ la fi dá dúró òjò kìí ṣe tó fi dá dúró ni torí náà olórí ti tún purọ́ ó ti di ọba ìlú ti ń purọ́ fáwọn èèyàn ẹgbẹ́ pé táwọn èèyàn bá purọ́ ọ̀dọ̀ ẹ̀ làwọn láwọn afẹjọ́ gan tó wájú purọ́ nítorí di president ti ń purọ́ gọ́fúnà ti ń purọ́ council chairman ti ń purọ́ principal ti ń purọ́ Hmm? ní eléyìí náà tún bá àwa olórí ilé ó bá wí wallahu ta'ala alam ó bá wa wí bàbá tí ń purọ́ fọ́mọ rẹ̀ tó bá ṣe nǹkan báyìí máa ṣe nǹkan báyìí fún ẹ sáré lọ ra kìnní báyìí wá máa fún ẹ ní kìnní báyìí tó bá dé sí mọ̀ pé rọ́ọ̀lù ń pa òun ò ní fún hmm? olórí ilé nìyẹn wallahu ta'ala alam ọlọ́run ṣàánú wa ní ìsọ pé bóyá ànábì òní ṣùgbọ́n tí à ń sọ ń bì ní pé ká fojú òpó dọ́dọ̀ àwa náà wá tàjú lórí ilé tá à ń purọ́ fáwọn ọmọ wa ọlọ́run sànù wa. wà á ìlú mustakbirun àwọn àfáàǹgbà táwa ń lé kí wọ́n máa ń tú sí olùsí alágídí tálíkà alágídí ṣùgbọ́n wà lọ́ta àrẹ̀lẹ̀ ìtumọ̀ rẹ̀ ni á ìlú mustakbirun ẹni tó jẹ́ olùsí tálákà aláìní tó tún wá ń ṣe gbéraga àwọn afáàní kí ló dé tó náà fi kó sínú wọn torí pé ẹni tí ò ní ẹni tó ní ní máa ṣègbéraga ẹ̀rí pé inú sọ́rọ́tò sọ́rọ́tò làálà iqra bismi rabbika alladhi khalaqa ọlọ́wọ́ bá alikẹ́ ọlásọ́ndọ̀ ìpé innal insana la yatgha afro a ustagona ọmọ ènìyàn ṣàgbére kí ni tó máa gbére yẹn pé ń kọjá àlà afro a ustagona nítorí pé orí rẹ̀ ní kíni ní ẹni tó ti tó tán sọ́rọ́tù kí mo pé sọ́rọ́tù làálà ìyẹn ní sábẹ́ ìsinmi rọ́bì kalẹ̀ àálà astafurla kì í ṣe sọ́rọ́tù làálà sọ́rọ́tù làálà sọ́rọ́tù làálà iqra bismi rabbika alladhi khalaqa khalaqa al-insana min alaqa. اقرأ وربك لأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم آية لك فعند سورة 96 آية في صلى الله كلا ومشيو كلا لدودو كلا تطمني إن الإنسان لا يطغى dájúdájú ọmọ لا làyàpọ̀ ọ̀ ó mọ̀mọ́ ń olùkọjá àlà lọ́mọ èèyàn kí ni ìdí tó fi ń kọjá àlà avro ostagona nítorí pé orí rẹ̀ lẹ́ni tó tó tán ìyẹn ni pé istagona orí rẹ̀ lọ́lọ́rọ̀ owó ń bẹ tàǹbà bá ti ń lẹ̀ owó ni ó jẹ kò ní jẹ nǹkan mi ọ̀rọ̀ tó bá ṣe tilẹ̀ ni ó gbé àwọn ìyẹn ló lè ṣègbéraga ìwọ wá jẹ́ tálíkà ò ní kí ló lè kí ló fà tó fi ń ṣègbéraga a jẹ́ pé ń gbéraga gangan ni ọ ẹ sì rántí adíṣe àti kàfẹ́yìn tánàbí níláyà ló kò lè jẹ́ náà kò ní wọ àlìjẹ́nà man kana fi qalbihi mithqalu dharra min kibrin ẹni tí bá ń bẹ nínú ọkàn rẹ̀ tó kéré jù gẹ́gẹ́ bí ọmọ kàngún ta ṣàlàyé pé kòkòrò kan báyìí èyí ṣe pé kàngún gàgà tí wọ́n pe mustard seed pé kòkòrò kan tó wà ńlẹ̀ ni ọmọ náà gún ọmọ yìí náà gún kéékèèké báyìí tí wọ́n pe ní dòrò tó bá wà nínú ọkàn ọmọ ènìyàn nínú ìgbéraga pé kò ní wà àlìjẹ́nà torí náà kí ló tálíkà kí ló fẹ́ fi ṣègbéraga àwọn olówó ni wọ́n máa kọ́lé tí wọ́n máa fi ṣègbéraga ilé méje lòun ní kọ́ká mẹ́jọ lòun kọ́ sí Kánò kódà òun nílé méjì lamẹ́ríkà òun sì ní márùn ní UK òun tẹ̀ tó ń lọ kírìn kódà mọ́kà lẹ́gbẹ̀ẹ́ kábà lòun fẹ́ ra lé sí báyìí àwọn ló lè máa fi ṣègbéraga irú ọkọ̀ báyìí mo ṣe rá ní thirty five million ní ọkọ̀ yìí but ẹ mà mo kàn máa ń gbé lọ tí n bá fẹ́ lọ sí market tí n bá fẹ́ lọ sí restaurant àbí tí n bá fẹ́ lọ sí supermarket lọ ra nǹkan ni bọ́ tí n bá lóde eléyìí one fifty million yẹn ni mo ń gbé jáde àwọn tó lè máa ṣe gbéraga ni ìwọ aláìní kí ló ń gbéraga lé lórí ìtumọ̀ kínní nìyẹn nínú àwọn àfa àwọn tó wá túmọ̀ ẹ̀ sí kejì wípé kò túmọ̀ sí pé ẹni yẹn pé kò ní rárá wọ́n ní àwọn tí ò ní tí wọ́n ń ṣe bí ẹni tó ní látara gbéraga wọ́n má pẹ́rẹ́ rẹ̀ ẹ̀rẹ́ lomi hmm? pàápàá àwọn oníṣẹ́ oṣù gbogbo sálárì tí ń gbà lóṣù seventy five thousand naira per month yóò lọ ra ọkọ̀ one point eight million naira kò sówó seventy five thousand lóṣù kò dáko kábà sọ pé bóyá kì í náwó oṣù rẹ̀ rárá bó tiẹ̀ dáńkọ́ kíyàwó tó jẹ́ kọ́mọ́ tó jẹ́ yóò wá lọ gba owó èlé ní báǹkì lọ gba lóhùn yóò wá gbé mọ́tò one point eight million jáde ní lẹ́wù ti ẹ̀yìn tí wàá ti wá gbé ṣé lẹ́wù ẹ̀ kì í ṣe máṣíìnì ló yẹ kó rà ní máṣíìnì two fifty thousand tàbí two seven ló yẹ kó rà kó rà mọ́ gòkè tójò bá ń parí ó ti mọ̀ pé wọn ò sí lẹ́gbẹ́ àwọn olówó níjọ́ òjò bá ń rọ̀ ṣe kí wọ́n sọ inú òjò lọ́lọ́kadà máa mọ̀ pé wọn ò ẹgbẹ́ olówó kó rà mọ́ gòmáṣíìnì ẹ̀ kiri two fifty thousand tó bá rí epo five hundred naira ipò yẹn ó gbé odidi ọ̀sẹ̀ kan àmọ́ tí ó wá ara mọ́tò yóò tún wá lọ́ra mọ́tò tó tó bá tẹ tó bá kíkì ọkọ̀ tó kàn wọ́ ọmọ ọkọ̀ five hundred naira ti lọ ẹ wàá rí irú wọn ni wọ́n máa kanra káàkiri tó bá jẹ́ ọ́fíìsì ló wà gbogbo bá jẹ́ principal school ni gbogbo owó táwọn ọmọ gbogbo ẹ̀ ní òkùnrin kò yóò máa wo ni ó jẹ́ ministry ló wà gbogbo ẹnìkan ò ní wá kọ́ ni wọ́n fẹ́ wo fáìlì kan ẹ̀ lè rí fáìlì yẹn o wọ́n ti ń wá fáìlì tẹ́ bá ti tẹ wá lónìí ẹ wá lọ́la ọ̀tún àjọ mẹ́rin tàbí tí wọ́n láti ọ̀sẹ̀ tí wọ́n ì rí fáìlì yẹn náà ni ẹ rí nígbà tẹ́ bá fún lówó fáìlì yẹn nìkan ẹ jókòó wọn ó padà rí fáìlì àwọn mẹ́sẹ́ńjà lọ́fíìsì hm, ọ̀pọ̀lọpọ̀ ti ralẹ̀ àwọn náà ń kọ́lé gbogbo owó oṣù rẹ̀ pátá ló fi ń san lóònù padà ẹni tó ń gba forty thousand naira lóṣù tó gba lóònù tó jẹ́ pé àwọn kan wọ́n ń pè wọ́n ní to blink. àwọn tíṣà primary school ní ayé voucher tó bá ti yáwó yáwó yáwó nígbà tí wọ́n bá ti yọ lórí voucher tán kó tó di pé wọ́n gbà láti ń sìn gbogbo owó oṣù ẹ̀ forty five thousand naira per month ṣùgbọ́n gbèsè tó fẹ́ san padà yìí seventy thousand hmm? so lẹ́yìn forty five thousand tí wọ́n yọ to blink. bring yóò tún wá fọwọ́ san twenty five thousand So, subhanallah òun náà fẹ́ ṣàgé fẹ́ jọ ìgbéraga ló sì bá débẹ̀ pé àwa náà fẹ́ gùn ká ẹ tó bá débi ká yọ àtàwá sẹ́gbẹ̀ẹ́ kan àwọn náà fẹ́ kọ́lé kò tún ní kọ́lé yàrá méjì face me face you kó jẹ́ pé room and parlour kó dá dúró ń bẹ̀ ẹ wà lọ dáwọ́ lé ńlá ìmọ̀ hmm? ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ bínú àwọn ọmọ tí àbá máa rí adó sọ́nà tó bá ń lọ skul yóò máa wọ́kọ̀ lift àwọn òṣìṣẹ́ yunifásitì àwọn mẹ́sẹ́ńjà àwọn kíláàkì àwọn lower staffs bẹ́ẹ̀ ni company gateman hmm? ẹlòmíì tẹ́ bá rí ń gbòòrò ẹ̀ nímọ̀ pé man ni aṣọ tí ó wọ̀ yóò kóṣẹ́ sí lọ́rùn nígbà tẹ́ bá máa wo aṣọ tó máa wọ̀ aṣọ tó jẹ́ pé àwọn businessmen ló lè wọ àwọn tó lówó òun náà kó bẹ́ẹ̀ bí marriage ẹ̀rì tí ó jókòó kó nǹkan tó ń wọ́n bá ṣírò aṣọ tó wọ̀ gbogbo a máa wọ thirty forty thousand naira àti bàtà a máa wọ fifty thousand naira níbo ló ti rí ẹni tí ń gba thirty five thousand lóṣù òun náà di ó wà ń bẹ̀lẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ sòrò àwọn yẹn òní tó ń wá ìyẹn bá wo mustakbir ìyẹn istakbara fíìlì baro ó ń wá kò yé ṣe ẹni tó ga ṣùgbọ́n ó ń wá pòun náà fẹ́ ga ó ń gbéra rẹ̀ ga rú àwọn èèyàn lọ́wọ́ ní bá wọn sọ̀rọ̀ àánú kan níjọ́ gbèǹde wallahu kò ní fọ̀ wọ́n mọ́ bẹ́ẹ̀ sì ni kò ní ṣe kíni kò ọba òpùrọ́ àbáwọn aṣáájú tí wọ́n jó pòrọ́ àti tálákà onígbèrágà ọlọ́run kò yí làwọn bẹ́ẹ̀ mọ́ ṣe wá lọ́kàn nínú wọn. allahumma rabbana la tu'akhidna in nasina aw akhtana rabbana wala tahmil alayna isran kama hamaltahu ala alladhina min qablina rabbana wala tuhammilna ma la taqata lana bihi wa'fu 'anna waghfir lana warhamna anta mawlana fansurna 'ala alqawmi alkafirin. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته